àgbélé kò ní bá ọmọ. dákun ṣé wíwo ni ni òtẹ wà tó wo ni mọ́ ni àbí wóòyàn báyìí ni òtẹ tó wóòyàn. àkọ́kọ́ wọlé sípàdé wọn ò mọ̀ o sì kí mi o sì sọ èdè tá a mọ̀ ń sọ síra wa o tún wá lọ rẹ ìjókòó tóbi òun ta muge àbí. bóò ló ti rí. mo rí i pé. pé mi àti ẹ̀ ń jà èmi àtọmọṣẹ́ mi àjọ ń jà bóyá òun ló lù mí àbẹ́mi mo lù. Ah, rárá ọ̀gá kí lohun tó mú ọ tó fi pẹ́ dé. èmi pẹ̀lú bá mi la lọ sóko a sì mọ̀ pé bóyá a pẹ̀ tó bá ìka tó dé. òun ló jẹ́ òpẹ́. àkìlú wa dé tó fokólẹ̀ tó wá bí. iṣẹ́ oko fẹ́ dáa kó o máa ṣe eléyìí tó o fẹ́ máa ṣe yìí ah, mo nífẹ̀ẹ́ sẹ́yìn. ó nífẹ̀ẹ́ eléyìí àmì eléyìí ò nífẹ̀ẹ́ rẹ̀ wèrè tani tani kọjú sí ṣé bó ló nífẹ̀ẹ́ ṣé ẹni tó ń dá ọkọ̀ pé ó nífẹ̀ẹ́ rẹ̀. Ah, o ti kó ba mọ̀ bọ̀ mọ̀ bọ̀ ìwọ ǹde ǹde ǹde wàá jókòó báyìí wàá jókòó báyìí jókòó báyìí jókòó báwọn ìwọ ọ̀rẹ́ jókòó bẹ́ẹ̀ méjì bá sì ṣàbòsí ìrèrè kan bẹ́ẹ̀ àbòsí ó padà bòyìn mọ́lẹ̀ ni mo ní ọmọ jókòó òun sún òun sún ó Eh, eh, ìwọ ìwọ tó ń sùn ǹde ǹde ǹde ǹde ó yá ìwọ sún ìwọ sún báyìí sún kóhun padà báyìí. orochi yà wà kọ wọn hmm. gbogbo àwọn orin àkọsórí tá a ti mọ kọ wọn là kọ. àlọ́ mi àlọ́ o tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ àlọ́ mi àlọ́ o tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ àlọ́ mi àlọ́ o tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́ ọgọ́rọ̀ ọgbọ́ tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́rẹ́. ọmọdé bá ń gé kínní gbọ́ àgbà ló mọ̀ bí tá a wó sí ṣebí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan fojú rẹ̀ jó. àwífúnni kò tó dání o àgbẹ̀jà kádì ní. akèrègbè ni ó sọbi tó máa fokùn sí lọ́rùn. a ní ẹ dúró kí ni ẹni sùúrù wọ́n rí lù wọ́n bó ma ṣọ́ra. wọn ò ní jèrè láyé wọn ò ní jèrè láyé ò ní jèrè lọ́rùn. èmi bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kí wá sọ fún ọ níbikíbi tí bá ti pàdé rẹ ìmọ̀ lù ọ́ kiri bí bá pàdé rẹ lọ́jà ìlú ọ̀ ìpàdé ẹ̀ létí odò ìlú ọ. kò má dún kòkò mọ́ mi kò sí òun tó máa ṣe fún mi. ọ lè lù mí má dún kòkò mọ́ mi. kò burú ẹni tó dánwò lọ́jọ́ kìíní àná ìwọ rẹ̀ lọ àgbọ̀mùrẹ́ tó wá dánwò lọ́jọ́ kìíní àná ó wù wò lórí sarasara láàrin mi rẹ àìsèṣe jọ bẹ̀rẹ̀ ni. kò sí kan tó fẹ́ ṣe fún mi. kí ni gangan kí ni. sórí ìrògùrú kí n tiẹ̀. kò sí ilé bó ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn á ti mọ̀ ọ́ kí ló ò lè sọ̀rọ̀ mọ́ wá nà mí ó yá nà mí tí mo fẹ́ nà mí ó yá nà mí kò lè sọ̀rọ̀ mọ́ nà mí tó fẹ́ nà mí yá kó nà mí nà mí nà mí oníyẹyẹ nà mí adéwà wà nà mí oníyẹyẹ orí ẹ̀ wọ bàtà mi wọ bàtà mi ọ̀rẹ́ mi jalo jalo jalo ibi ṣì. Afọláyan Afọláyan Afọláyan Afọláyan a ní o mọ̀ bínú ẹ̀fúfù lẹ̀lẹ̀ wọn ló tọ́gi oko mi sùúrù. ẹ̀fúfù lẹ̀lẹ̀ oyè tọ́gi oko tiẹ̀ ní sùúrù dákun sọ fún mi àwẹ̀lé ṣé gbogbo ń tájá bá rí òun ní fi gbó ni. sọ ma bínú. kí n má bínú kí n má bínú ó ṣèwọ àtìyé onídìrí àwẹ̀lé ọ ní mọ́ bínú mo mọ̀ gbọ́ ó ṣèwọ àti kanyin àbúrò kẹsìnrú ọ̀rẹ́ mi ọní mọ́bìnú mo mọ̀ gbà àwẹ̀lẹ́ mi ló tún ṣẹlẹ̀ yìí ọtún ní mọ́bìnú ah, ah. dákun sọ fún mi tó bá ń pèèyàn ló ní fúnra ẹ̀rà tí òye ó pà fún rẹ̀ mọ́ ni àwẹ̀lẹ́ tí òye ó pà fún rẹ̀ mọ́. Ah, àfọláyàn ọ̀rọ̀ yìí pọ̀. ọ̀rọ̀ wo ló pọ̀ jù ọ̀rọ̀ wo ló pọ̀ fún fún afọ́fúgbẹ́mu ayé rádaràda ẹ̀ ọ̀rọ̀ wo ló pọ̀. wo jẹ́ ń sọ fún ọ orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ èèyàn sì gbọ́dọ̀ tọ́jú rẹ̀ dáadáa bí àwọn ṣe ń tọ́jú nǹkan ní rẹ̀. Afọláyan Afọláyan dúró. ọmọ yẹn ni ọmọ yẹn ni ọmọ yẹn ni dúró dè mí mo ṣe à ń pè ọ́ látàárọ̀ ọ̀ wá ṣe bí nǹkan ọ̀gbọ̀n èmi ló dé. jọ kí ni kò dé o. ṣé nítorí wípé mo pẹ́ díẹ̀ kí n tó dé pàdé ló ṣe ń bínú tó báyìí. ṣé kò wá tó torí ni àbí ta ló rò bóyá máa fojú jọ nígbà tí n tètè mú. má bínú èmi àti bá mi la lọ sóko kò sì máa wò ó àmọ́ pé yóò pẹ́ wa tó báyìí ká tó dé o pàkúté bá mi ló mẹ́ran tá à ń sáyan rẹ̀ tó jẹ́ apẹ́ tó báyìí má bínú ó sì ń bínú náà ọ̀dà kó o lè ráàrí dájú pé mo lọ sóko ní lóòótọ́ mo bọ́ mú bẹ̀pẹ̀ bọ̀. kò tá o. ṣé tòótọ́. lóòótọ́ ni. o bá mi mú bẹ̀pẹ̀. ó yà mí bínú mo bọ́ ṣe é àkúmọ̀ nǹkan tẹ́ ẹ̀ rí gbà nù bẹ̀pẹ̀ hàn kí ni nǹkan pàtó tó wọ́n rí gbà nù bẹ̀pẹ̀ gan. mi ò rí kankan gbà nínú ẹ mo kàn fẹ́ràn rẹ ní jíjẹ ni. Hm? òwúrò. kò já tètè máa lọ jẹ́ wọn lọ́wọ́ bẹ́pẹ́. dàbẹ́pẹ́ yìí náà ó hm. ah! fẹ́ràn bẹ́pẹ́ kú. ṣáà máa wọ̀ wọ̀ rẹ̀. pẹ̀lú bí ojú ìbẹ́pẹ yóò ṣe fanimọ́ra tó ó sì tún dùn. kò sáláì máa dùn àmọ́ ọmọ yẹn ni hmm? gẹ́gẹ́ bí mo ti béèrè lẹ́ẹ̀kan pé kí ni tó ń rí gan pàtó nínú ìbẹ́pẹ tó fẹ́ràn tó ń jẹ yìí. kò kú sí nǹkan kan tí mo gbà nínú ẹ kò jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí i láti máa jẹ ní ó ṣàní kan tí wọn náà fẹ́ràn sí ní jíjẹ. Ah! <laughs> èmi ò mọ̀ fi bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ sí èso ní jíjẹ lẹ́yìn kémi ti jẹ ẹ̀bà àtọbẹ̀ ẹ̀gúsí kíkùn mi ò ti lè tandi èmi ò fi bẹ́ẹ̀ kúndùn èso. bẹ́ẹ̀ ni ṣe rí ẹ̀bà ṣòfò ó lè jẹ́ ẹ́. sọ pé mo ti ní kó má pè lẹ́bù ṣòfò mọ́. ẹ̀bà ṣòfò ni ẹ́ wọ́n dẹ̀ máa halẹ̀. mo ti sọ fún ọ kó má pè mí lẹ́bù ṣòfò. ọ̀rọ̀ fífún wa ni ẹ̀bù ṣòfò kí ni bẹ́ẹ̀ pẹ́ fún mi jọ kó jẹ́ kí n jẹ agbẹ́lẹ́rẹ́. tó wà nù kí ni mà jẹ eléyìí kò lè rí gbà o ò lè rí gbà lọ́wọ́ mi bó ṣe bá. àwọn ẹ̀ mi mú bẹ́ẹ̀. ọmọ yẹn ọmọ yẹn àpẹlẹ. sóòsì sí. So, ń fara pa báyìí. Ah! Ah! Ah! pẹ̀lẹ́ lọ́wọ́ ni pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ wọ́n á máa fi tẹ̀lé dé àbí kí n pè wọn ní ìbẹ́pẹ a ó padà wàá mú bẹ́pẹ. wọ́n bá padà wàá gbé bẹ́pẹ tẹ̀lé pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Bẹ́pẹ. Ìgbẹ́pẹ́ á padà wá gbé ìgbẹ́pẹ́. Á padà wá. Sóró rẹ̀ ò gòkè, kò mọ ọdún ọ̀ níbi pípẹ́ létàn. Ẹ jẹ́ á máa dúpẹ́. Pípẹ́ kò ju báyìí lọ. Bàbá mi. Bàbá mi, kí ló dé tó jẹ́ pé ní gbogbo ìgbàkúgbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ ohun tí ó mọ jáde lẹ́nu yín ni pé ká máa dúpẹ́ ká máa dúpẹ́ ó rí báyìí ẹ̀tún ni ká máa dúpẹ́ náà ni. <laughs> ọmọdé ń ṣe ọ ọmọdé ń ṣe ọ wo alápàdúpẹ́ lélẹ́dùnmọ̀rẹ̀ ọba tó ṣe wípé tó bá ṣe nǹkan kò sẹ́dá kan tó le bí àrà tó bá sì wù ní fẹrú rẹ̀ dá hmm. òun ló ń mìíràn tí ìtàn owó dùn ní àtẹrù rẹ̀ alápàdúpẹ́ owó dùn ní ní owó gbogbo ayé ló ń wárí fún bọ̀rọ̀ kìíní sì ni pẹ̀lú ó lówó débi pé tó bá sùn tó bá jí láàárọ̀ ọjọ́ kejì ìlú àtọrin ni wọ́n fi jí tí ń bẹ lọ́nà ọ̀tẹ̀sà ọmọ ọ̀rẹ́ pa mí o ṣé bá ọ̀rẹ́ lé mi ni ọ̀rẹ́ tọ̀ mí ó ní gbégbé ìlàjà mo rékésé mo gbé owó mo gbé ọmọ ilé bàbá tó bí ẹ lọ ọmọ ni mi ò ya bàbá yín kọ́ dákun kọ́ má ṣe gbé ya gùgọ̀gùgọ̀ mi ò jọ tó má gbé mi fọ́ ṣà ọbẹ̀ kí mo gbàgbọ́ mo mẹ yẹ ọ̀gẹ̀dẹ̀ ògbìn mo gbàgbọ́ mo yìí lógbìn mo gbàgbọ́ mo mọ yó mo sọ bẹ́ẹ̀bẹ́ inú aṣọ lábala mo mọ bàbá yín jẹ́ ilé ọ̀rọ̀ ògbójò eégún di mẹ́fà lóde ilé ooo kí ni ṣe tóbi ọmọ wo bó ṣe lùkàmì lára bí àjèrè ẹ̀kúlẹ̀ arógbin nígbàlẹ̀ ti wọlọ́ṣẹ́ ti gbàlẹ̀ ṣẹ́ ọmọ rólú owó eégún tó bá ti gbàlẹ̀ ṣẹ́ aṣọ ajẹ́ kìkan ṣe ẹ̀ṣẹ̀ ọ̀gbìn ìgbó àti ìgboro ṣẹ́ aṣọ ajẹ́ kìkan ṣe lọ́mọmọ bábẹ́ nìkan kì í fọkọ́ kọlẹ̀ nígbàlẹ̀ bí ẹ bá fọkọ́ kọlẹ̀ nígbàlẹ̀ mo náà ti ṣá bàbẹ́ lọ́kọ́ ọmọ rólú owó owó dùn ní ọmọ nínú wọn o ìbẹ̀ lóde ẹ̀sùn ẹ̀ẹ́dọ́dún wọn ìbẹ̀ ló wẹ̀ kiri kò tù wọ́n kóró wọn ìbẹ̀ lọ́kàn àdìyẹ ọmọ ní wọ́n má lọ so ọ̀nàgbín mo bèrè lọ́yọ̀ lé ìgbà eégún lọ́fìlẹ̀ hàn mí o ìgbà eégún lọ́nà wá sílẹ̀ bàbá tí fún mi ọlọ́dún ọmọ bàbá yín já ara ògbójò. ṣé ọba ni. rárá o ọba kọ́ ó kàn di aláfẹ́ ènìyàn ni tó lówó lọ́wọ́ tó gbajúmọ̀ wá wò ó bó ṣe lówó rẹ̀ tó yìí a tún máa ṣe ọdẹ àmọ́ a máa mú ẹrú rẹ̀ kan lọ́wọ́ tó bá ti ń lo oko ọdẹ alápàdúpẹ́ lórúkọ rẹ̀ ní ọjọ́ kan alápàdúpẹ́ àti olówó rẹ̀ wọ́n roko ọdẹ. aláfàdúpẹ́ ọ̀rọ̀ yìí mà wá tójú sómi báyìí o látòrò ajíkò nulé adẹdódẹdó adẹ̀tẹ́dẹ̀gbẹ́ ààrẹ ran pa ṣé wọ́n wá kẹran kó òun gbó ni àbọ̀ ń sá fún wa hmm. kò mọ̀ yé mi báyìí o. Hmm. ẹ bàbá ẹ bàbá ẹ bàbá ẹ bàbá ṣé mo sọ fún yín pé kẹ ẹ rọra ẹ pẹ̀lẹ́ ẹ rọra ẹ rọra ẹ rọra ẹ rọra mo pé mo sọ fún pé kẹ rọra kẹ rọra. ẹjọ́ mi kọ̀ ṣáà ní máa wo ẹran kó má lọ ní wo ẹran ká má pa ẹ dìde ẹ tẹ̀lé. lọ wá nǹkan fi sí bàbá ẹ pẹ̀lú nígbà ẹ já máa lọ. Ah. ah. ẹ̀já dúpẹ́ lọ́wọ́ adẹ́dà torí tábà dúpẹ́ lọ́wọ́ adẹ́dà tó bá jù báyìí lókè náà fẹ́ máa wí kí ló wí. mo ní ká dúpẹ́ lọ́wọ́ adẹ́dà pé kò jù báyìí lọ nítorí tó bá jù báyìí lọ kí náà bá máa wí. ká dúpẹ́ lọ́wọ́ adẹ́dà inú rẹ bu òòrò òrùn sa ipò ẹrú tó lọ ń tò sí ipò iná ló wà adẹ́dódẹ́dó adẹ ọ̀dọ̀dẹ́ ọ̀dàn ààrẹ ẹran pa ẹran kékeré kan tá a tún rí afẹ́pẹ́ran ẹran sá lọ ọwọ́ ṣèṣe ká tún máa dúpẹ́ ṣé ẹlẹ́dẹ̀ ò rí mi lọ́tọ̀ ọ̀rọ̀ tó jí kò nu létí mi rẹ rọpa ah òpònú ni ọ́ wò látòní lọ láyéláyé rẹ láyéláyé rẹ tí n bá gbọ́rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu rẹ sí mi. inú bí ó yarí ó fa àkíkọ́rí ó yarí ó ní látòní lọ alápàdúpẹ́ ọ̀tún tẹ̀lé òun roko ọ̀dẹ. nígbà tó yá lẹ́yìn bíi ọ̀rún méjì tara ti dẹ̀ tara ti tù ú tára ti ṣe gbé dáadáa fún ó bá gba òkú ọdẹ lọ láì mú alápàdúpẹ́ dání. ni mo tún já sí báyìí ẹlẹ́dàá mi èmi odidi ọdẹ apẹ́rí apẹ́fun ṣé màá wá sọnù sínú gbòyìn ni ẹlẹ́dàá mi ó mọ̀ dọ́wọ́ rẹ o. elédò mà ṣeun ẹ̀yin gbárùmọ̀lẹ̀ mà ṣe òkú lákàáyé mà ṣeun elédò àwọn àdúpẹ́ lọ́wọ́ rẹ̀ èrò mi tọ́pẹ́ èmi lọ́pẹ́ yẹ ó ṣeun o ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọpẹ́ yẹ o ọpẹ́ yẹ o ọpẹ́ yẹ o tí ò bá sí tiẹ̀ ní àbá máa sọ elédùà ó dúpẹ́ lọ́wọ́ rẹ o ó ṣeun o. baálé mi èmi ló ṣẹlẹ̀ Hmm. mo kàn ṣáà ń gbọ́ elédùà mo dúpẹ́ mo dúpẹ́ kí ló ṣẹlẹ̀ gan-an. Hmm. èmi lọpẹ́ yẹ aya mi. o ò bá lè hmm. mi. alápàdúpẹ́ má bínú ọjọ́ lóòótọ́ mo sọ̀rọ̀ sọ mo pè ọ́ lọ́dẹ̀ àmọ́ onítọ́lọ́ fi ṣe ọ̀rọ̀ mi tọ́pọ̀ jọpẹ́ lọ tí ò bá sí ti egbò ọwọ́ mi àpàtì ń bẹ lọ́wọ́ mi ohun tá à ń sọ kọ́ làwọn máa sọ. ọ̀gá iná mu eléyìí ibú gbogbo eyín bíi ẹlẹ́dẹ̀ gan. ṣé ìwọ ọmọ pé ẹyẹ tó bá lóun ò fi ìyẹ́ pa náà irú ẹyẹ bí ó di àpasùn. bẹ́ẹ̀ni. ọmọ burúkú olórí ibú lómi la tí èbá ṣe páwà gan jẹ nǹkan tẹ́lẹ̀ ah, ah! ó ní agídí òfin. mélòó mélòó rú ẹ <laughs> tàdí lámú. ẹ̀wọ́ mẹ́jà bó lórí ibú ìròjọ́ tó pọ̀ mẹ́jà bá ká lè rí ibi tá à ń gbé lọ àbí òye o. ohun tó bá ti wá yá kan kì í pẹ́ mọ́. yà á ṣe báyìí bá ṣe. tó bọ́mọdé bá mọ̀ ṣe dání wọ́n ni ó ṣe gbàgbà bá mọ̀ ṣe dání wọ́n ni kò ṣe kó ṣe kó ṣe báyìí ní tìlá kò ṣe gbogbo tí n bá bọ́ sọ lónìí kò ṣe mọ́ṣẹ̀dá rẹ̀ la kórè bọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ. mo fọ́ o. èmi ló ṣe kí ló ṣe bí ibò ṣé bá a jọ ń wò ni. Ah, ah. Eh, ó yé mi ó yé mi eh, eh, ọkùnrin ni òun ló ṣèṣe ọkùnrin àpàwòdà fún ni. bọ́ọ̀ bá lọ ya wèrè kò sẹ́yìn bí o má sí orí ibú mi tá a wà yìí o kò sí ẹnìkan kan tí ó gbọ́ lẹ̀. bọ́bí bá kú omi borí afárá ìgbéfàṣẹ̀ ìgbéfàṣẹ̀ ó gbòkú lọ́rùn ẹ̀sìn mẹ́ta sáré kólótó làlújá àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n pàjálẹ̀ kì ẹ̀yà gbọ́ ìyá rẹ̀ rà ọba àlùkò gbọ́ òròde ìgèjì àwọn ìyá mi àjẹ́ àwọn nìkan jẹ́ ọlọ́gbọ́n dání. ìlọsí ah, ah. ọlọmọdé olúwa rẹ tẹmí tó bá tiẹ̀ wá di kó lọ yà á mọ kí ni yóò ṣiṣẹ́ lára. Hmm. o wà á mọ̀ tẹ́lú bá kọ̀kì tó bá kọlẹ̀ ó ní ìyá àgbéká já pàwọn dẹ́ka tó ń ṣe fún un. Kata táwọn ṣe ń bọ̀. kókó kì í. abájọ tí nǹkan ò fi ṣe. mi ló ṣe. má wò mí o ẹ bá jọ wò ni àmì wà ní ọwọ́ rẹ tẹjú mọ́ kó wò. àmì tí ń bẹ lára rẹ kò lè járì kankan ṣe fún un bá a bá gbé lágídí àwa fúnra wa ó kàn dé nù lọ tó yé wa wípé ẹni tábì bá ti bẹ̀rẹ̀ ara rẹ̀ ó ní nǹkan tí ó ṣẹlẹ̀ o. bẹ́ẹ̀ni ẹ wò ó ọjà fi iná sórí òrùlé sùn á da arákùnrin padà síbi tá a ti gbé. awo. awo bíbo mo dákun má jẹ yàn má jẹ yàn má jà mí yàn bí o tó bá fẹ́ kú kékeré èmi mi ò ṣetán o mo ní ọjà gbẹ̀yàn padà mo mọ àmì tẹ́mi wo ìkésámi kékeré. ẹ ohun tó bá ti yá kan kì í pẹ́ mọ jáàmù ọlọ́run ìyọ́ náà irú ọjà wèrè wo lára ọjà bàṣà olórí ibú wo làwọn gbé. wọ́n ní kúndé báwọn gbé dìde gbogbo ìfọ̀nù. ọ ní òjijé. Ah. ó tọpẹ́ lóòótọ́. ẹ hmm. eh, bàbá ẹ wò ọ̀rọ̀ yín tọpẹ́ tòótọ́ ẹ mọ̀ lọ́jọ́ sí tí mo sọ pé eh, hmm. ẹja máa dúpẹ́ torí alápàdúpẹ́ ni ọlọ́run tó bá ṣe nǹkan fún yàn ó mọ ohun tó ń ṣe ó yẹ ká dúpẹ́ ni àmọ́ ẹ tún bẹ́mi náà dúpẹ́. bíbó ẹ ẹ bá dúpẹ́ torí àwọn tó wọ àpọwọ yín tó fi dá yín sí tọọlù yìí tó bá jẹ́ èmi náà tẹ̀lé ń tẹ̀lé mi pa àlọ́jọ́ sí tá a tújọ lóko ọdẹ bọ́ọ̀ ṣe rẹ́yìn lò yẹn èmi lọ bá lò ó. Hmm. ọ̀rọ̀ wa tọ́pẹ́ elédùà ló yẹ ká fọpẹ́ fún ká máa dúpẹ́ lọ́wọ́ ìgbárùmọ̀lẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ògùn láká ayé ọ̀ṣìmọ̀lẹ̀ tó ń pa wá mọ́ tó ń ṣọ́ wa lọ tó ń ṣọ́ wa bọ̀ ọ̀rọ̀ wa tọ́pẹ́ lóòótọ́. Hmm. elédùà ò ṣe o ṣe wá rí wípé hmm. ọlọ́run nìkan ló dáa ká máa ká dẹ̀ máa gbéga ohun gbogbo tóun kó ṣe fún wa ká gbà wípé alápàdúpẹ́ ni. ẹ jẹ́ n tí alápàdúpẹ́ wa la ni àbí bẹ́ẹ̀ kọ́. alápàdúpẹ́ ni o. gbogbo ipò tẹ́ẹ̀dá bá ti wà láyé àfi kó máa dúpẹ́ ká dúpẹ́ wípé apá hmm. yìí ò jù báyìí. Ah, a o. ẹ ǹlẹ́ pẹ̀lẹ́ ọmọ yẹ ni. so ṣe tẹ̀lé o lè fi rìn gbàrà kò ń lẹ ẹja wọn. àbíkí lọ́ọ́ bọ́ ọ ṣe bìkan kó o sùn. bí àwọn oṣù lára oṣooṣù máa. pẹ̀lẹ́ ọmọ yẹn ni. kò mí kí n lọ lé ó dàbí kí bàmí rẹ tún tàn sọ fún wa. pẹ̀lẹ́ ah, bó ṣe ṣe ọ ló ṣe mí o bíi mm-hmm. kí wọn náà mọ̀ tí ì lọ ni kó dúró kí bá mi ó tún tàn mí sọ fún wa. Mm. àmọ́ àjò lè dùn kó ń lé ọmọ rẹ̀ lé mo sì mọ̀ pé tó bá fi máa di ìwòyí ọ̀la èmi náà wà lẹ́yìn ó sì wàá mú ọtá wà gbọ́tàn mí lọ́dọ̀ bá mi ìtàn wọn máa ń dùn. ó nírọ́ ó ń sọ bíi wípé màá tètè rí ọ lọ́la. ó ti wáá sọ mí donírọ́ pátápátá ni. Mm. Hmm, yá lọ́jọ́ mm. ah pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo ah! máa gbé díẹ̀ díẹ̀ ah ìwọ náà fẹ́ dọ́gbọ́n kẹ́ra. ń kẹ́ra ẹ̀bù ṣòfò. n fẹ́ o o tún rẹ́nu sẹ̀kẹ́ ìbò. yóò rajà mọ́tì. pẹ̀lẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ ló balẹ̀ tẹ́rẹ̀. bọ́mọdé bá ń gégi nígbó àgbà ló mọ̀ bí tá a wó sí ṣèbí lówelówe là ń lùlù agídígbò ọlọ́gbọ́n nìkan ló mọ ojú rẹ̀ jó àwífúnni kó tó dánìyàn àgbà kádì ní akèrègbè ni ó sọ bí tó máa fokùn sí lọ́rùn òun ẹni mẹ́gbàá dání òwe ìjà ló ń pa á ìgbà tí ó ti fọkànlẹ̀ dẹ́kun omi pípọ̀ àwífúnni kan tó dání o àgbẹ̀jẹ̀ kádì ní. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ̀ àjà ló balẹ̀ tẹ́rẹ̀. àlọ́ mi àlọ́ o. àwí fún kìtì màrìjì ọgbọ́n. akèrègbè ni ó sọ̀bi tó fòkùn sí lárò ó bá a ti wáyé ipa mari láàrin o ẹni mẹ́gbà dání òwe ìjà ló ń pa igbá tí ọtí ìfakọ̀tì ìlẹ́gbẹ́ kan mi pípa àwífún ni kó tó dání o àgbà jàkadì àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. àlọ́ mi àlọ́ o. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. ó lè wá láti tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. tẹ́rẹ́ àjà ló balẹ̀ tẹ́. ló balẹ̀ tẹ́rẹ̀ tẹ́rẹ̀ ajá ló balẹ̀.